Father, we thank you for tonight. Bàbá dúpẹ́ lọ́wọ́ yín fún àṣálẹ́ yìí. We give you praise. A fi gbogbo yìí fún yín. We give you honor. A fi ọlá fún yín. We thank you for the way you moved in our midst yesterday. A dúpẹ́ fún ọ̀nà tí ẹ gbà láàrin wa ní àná. We thank you for what you are going to do tonight. A dúpẹ́ fún tí ó kún ṣe ní àṣálẹ́ yìí. Father, be magnified in Jesus. Bàbá kí gbígbé ga ní orúkọ Jésù. We thank you for your signs and wonders. A dúpẹ́ fún àwọn iṣẹ́ àmì àti ìyanu yín. We thank you for the miracle that gave birth to testimonies. A dúpẹ́ fún àwọn ìyanu tí ó bí àwọn ẹ̀rí. Father be magnified in Jesus. Bàbá ẹ̀dúgbò ga ní orúkọ Jésù. Lord Olúwa. It is time against tonight. Ó tún tún àkókò ní àṣálẹ́ yìí everything that can hinder your manifestation in our lives. ohunkóhun tó lè dènà ìfarahàn yín láàrin wa. forgive in Jesus name. lórúkọ Jésù. For as many you have prepared tonight's miracle for. fún iye àwọn tí ẹ ti pèsè ìyanu àṣálẹ̀ sílẹ̀ fún. don't let anyone miss it. ọ̀rọ̀ náà jẹ́ kẹ́nikẹ́ni tó pàdánù rẹ̀. For as many that will be crying. fún iye àwọn tí wọ́n ké unto you tonight. sì yín ní àṣálẹ̀ yìí. Answer them by your mercy, O Lord. Lóòrè pa àárín olúwa. I pray. Mo gbàdúrà. Beyond our expectation. Ju ìrètí wa lọ. Work in our midst. Ẹ rìn láàrin wa. Thank you, Father. Ẹ ṣé bàbá o. Blessed be your holy name. Kúnlé fún orúkọ mímọ́ yín. We promise you all the glories of this meeting. A ṣe ìlérí gbogbo ògo ìbùkún yìí ògo ìjánu fún yín. We promise you all the glory of this meeting. A ṣe ìlérí ògo ìpàdé yìí fún yín. we promise you all the honour. a ṣe ìlérí gbogbo ọlá rẹ̀. father baba you say you be the one that we hold it. a ní ẹ̀yin ni ẹ ó ní. take control in Jesus. Ẹja àkóso lórúkọ Jésù. Lord have mercy on the name of Jesus. Ẹ̀fọ́ orí bẹ̀rẹ̀ lórúkọ Jésù. Thank you for the ṣe lábàá. In Jesus mighty name we pray to you. Say a better amen. Ẹ̀ka tí ó dára. How many people are here for another miracle tonight? Àwọn mélòó wà níbí fún ìyanu mìíràn ní àṣálẹ̀ yìí? Okay, firstly wave your hands and thank him for what he has done yesterday. Ṣé owó rẹ dúpẹ́ fún tó ṣe ní àná? Say Lord I thank you. Olúwa mo dúpẹ́ lọ́wọ́ rẹ. Truly he has touched your life. Ta ló ti fẹ́ ló ti fọwọ́ ka ayé rẹ? Oníṣẹ́ ìyanu. The miracle worker. Mo gbé ọjà o. Àlefu àwọn. Ah, àwọn ọ̀run bá mi yìn ọ́ Oh usted lọ́lọ́run mi. Bàbá tí wẹ̀rí ọmọ dákedáke. Ìjìnlẹ̀ nínú àwọn ọ̀run. Yáágbó yáájú ọlọ́run àwọn ogun ogun. Àwọn ọ̀run bá rí ìyá. Pé kò ṣe é. èmi ni ayérayé nù ayérayé ayérayé tó ju ayé lọ bàbá mi ti ń dénú ọ̀run jọ̀gbọ́njọ̀gbọ́n atófiṣẹ́ ọkùnrin alágbára nínú àwọn ọ̀run gbogbo ayé bá mi yìn ọ́. Ó ṣe é. Sọ pé ọba ń gẹ́lì àti ènìyàn. Listen, tell me you can The one that can do what no man can do. Pariwo go go go go go. Shout glory glory glory glory glory. Go go go go go go. Mo gbọ́ Olúwa nínú ẹ̀mí mi. I heard the voice of the Lord in my spirit. The son. Èmi ó ṣiṣẹ́ láàrin yín lálẹ́. I will work amidst you tonight. Ó wá sọ nǹkan tó bà mí lẹ́rù. And he said something that make me to be afraid. Ó ní lọ́rù ọ̀la. He said, tomorrow night. Màá rán áńgẹ́lì sí ènìyàn kọ̀ọ̀kan. I will send an angel to each person. Wọ́n ò gbé alẹ́ wa ńkọ́. And I said, what of tomorrow night? Ó ní mo ti ní màá ṣiṣẹ́ láàrin. If I'm going to work amidst you. Ẹgbẹ́ nìkan bẹ́ẹ̀ bí. There is somebody here. Iṣẹ́ Olúwa tí ó fi ọ̀rọ̀ fún ẹ̀rí tó sùn. The work of the Lord I will show you for the testimony of God. Bí àmì ẹ̀ ní ìtumọ̀ sí. If your amen can be meaningful. Gbọ́ọ́ lórúkọ lọ́rùn ọmọ ọdún. In the name of the Lord God. Ìyá ìhùn ni dáhàyà lè sàyà àlìdá. Èmi ń wí lórúkọ Jésù kó bẹ́ẹ̀ lórí aláì. Sápẹ̀lú ọ̀nà Tuna àìtó mẹ́rin. Ẹ jáwọ́ ọdún sẹ́ran Let's go to Tuna ministration. Ó wù mí bí kí n kọrin. I love to sing. Mo kọrin kan ní ọjọ́ kìíní oṣù yìí. I was singing a song on the fourth day of this month. Mo ní mo ti fẹ́ kọ́ tipẹ́. I said I was I was looking to sing it for long ṣùgbọ́n ní ọjọ́ kìíní oṣù yìí. but on the fourth day of this month. ní ìdájí. early in the morning. ta pàdé bí fún káàárọ̀ Jésù. I will meet here for good morning Jesus. mo kọ. I sang it. Ma orin tí sì máa kọ tó sùn ìparẹ́ And that is how we will be singing throughout this month. Ó ṣe mí lóore, gbogbo ayé ló mọ̀. Ó ṣe mí lóore, gbogbo ayé ló mọ̀. Ọlọ́run tó sọ yẹ̀yẹ́ mi tó sọ ọ́ dà yẹ̀yẹ́.

ó ṣe ní lóore gbogbo ayé ló mọ̀ ọlọ́run tó sọ yẹyẹ mi tó sọ dà yẹyẹ. ògùn mi. Ó ṣe mí lóore, ọ̀pọ̀ ayé ló mọ̀. Ó ṣe mí lóore, ọ̀pọ̀ ayé ló mọ̀. Ọlọ́run tó sọ yẹ̀yẹ́ mi tó sọ dá yẹ̀yẹ́. sọ́dọ̀ ayẹyẹ. Ọlọ́run tó yẹyẹ mi tó sọ́dọ̀ ayẹyẹ. Bàbá mi tó sọ yẹyẹ mi tó sọ́dọ̀ ayẹyẹ. Ọlọ́run tó yẹyẹ mi tó sọ́dọ̀ ayẹyẹ. Ọlọ́run tó sọ yẹyẹ mi tó sọ́dọ̀ ayẹyẹ. Ọlọ́run tó yẹyẹ mi tó sọ́dọ̀ ayẹyẹ. Ayẹyẹ sọ yẹyẹ mi tó sọ́dọ̀ ayẹyẹ. Ayẹyẹ sọ yẹyẹ sọ́dà yẹyẹ. Bàbá mi tó sọ yẹyẹ mi tó sọ́dà yẹyẹ. Ayẹyẹ sọ yẹyẹ mi tó sọ́dà yẹyẹ. Bàbá mi tó sọ yẹyẹ mi tó sọ́dà yẹyẹ. Ayẹyẹ sọ yẹyẹ mi tó sọ́dà yẹyẹ. Bàbá mi tó sọ yẹyẹ mi tó sọ́dà yẹyẹ. Ayẹyẹ sọ yẹyẹ mi tó sọ́dà yẹyẹ sọ dáyẹyẹ. Bàbá mi tó sọ ẹ̀jẹ̀ mi tó sọ dòdò. Ayẹyẹ sọ yẹyẹ mi tó sọ dáyẹyẹ. Ayẹyẹ sọ yẹyẹ mi tó sọ dáyẹyẹ. Ayẹyẹ sọ yẹyẹ mi tó sọ dáyẹyẹ. Ayẹyẹ sọ yẹyẹ mi tó sọ dáyẹyẹ. Ayẹyẹ sọ yẹyẹ mi tó sọ dáyẹyẹ. Bẹ́ẹ̀ni kí oṣù yẹn tó parí. Before this man runs to an end. Iye For as men that believe in him. Wà yíyún nínú ìdá àìwọlé ṣẹ̀yà àlèdà. Mo pa á láṣẹ bí wòlíì ọlọ́run. I command as a prophet of God. Wà á kọ́ nìyẹn pẹ̀lú ìjọba. They will sing that song with a great sound. Amen. Olúwa mi náà ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sẹ́nu jọ My God say you have just started working this church. Ẹgbẹ́ o. Living. Fún ẹ̀yin méje tẹ rí àmì sùn. For seven people that can say amen. Àbí ẹ̀yin ogójì. Or forty people. Àbí ẹ̀yin àádọ́ta. Or fifty people. Mi ò tiẹ̀ fẹ́ mọ ẹ̀. Àbí gbogbo yẹn ẹ̀yin tẹ̀ wá ń bí. For as many people that are here. Mo wí lórúkọ lọ́wọ́ wọn. I say in the name of God of hosts. Bí Olúwa lọ́rùn ìpè yìí ti ń bẹ tí ń sìn bẹ láyé. As the God of this call is living and still alive. Ojú òmù kan ọkùnrin ọpá kan tó parí. God will make you to see the song of thanksgiving before the end of this month. Yóò ṣẹlẹ̀ nínú ayé will happen in your life. Amen. I said I want to pray a prayer. I told us yesterday. Ká tó Before we share the gospel. I said I want to pray three points of prayer. Ká Before you go to tonight ministration. And I want to be more prepared. I don't know the person that owns it. Ẹ jẹ́ gbogbo ẹ jẹ́ Let that person pray with all his power. Use all your power to pray it. tó fi gbà. to pray it. sọrí gbogbo ẹni tó ń ṣe gàràrà lórí ẹ. whosoever that is boasting over your life. olúwa máa rọ̀ wọ́n lóyè lóṣù. the lord will be betray them this month amen. ẹ pe orúkọ jésù. Call the name of Jesus. The Lord wants to conquer for somebody here. I don't know the person here. Let that person pray with all his power. You are going to shout aloud. Alágbára tó dìde ogun sí mi o. Powerful one that raised battle against me. Ẹ̀yin ogun ọ̀run. Host of heaven. Wọ́n ní òun lé. Ẹ kígbe. Shout. Alágbára tó dìde ogun sí mi. Powerful one that raised battle against me. Ẹ̀yin ọjọ́ ọ̀rọ̀. Hosts of heaven. Ẹ já okùn ẹ̀mí ẹ̀. Cut off his alágbára tó dìde ogun sí the powerful one that wage war against me. ẹnìkan rí ìrírí ogun. somebody is experiencing a kind of battle. mi ò mọ ibi tó wà lọ́wọ́. I don't know where that person is right now. ṣùgbọ́n olùwà sọ fún mi. but that was as ololo told me. ẹni tó bá dìde ogun sí mi. the one that raised battle against me. Ah, ayé olú ni nà ayé olú sika yà lẹ́dà. ẹgbẹ́gbẹ́ yẹn pariwo. everybody shout. alágbára tó dìde ogun sí mi. powerful one that wage war against me. alágbára tó kó ogun jẹ. powerful one that gathered work of battle. alágbára tó dìde ogun. powerful one that wage war against me. ẹ̀yin set to set up Islam. Oh yes! Yeah. alágbára tó dìde ogun sí mi. ẹ̀yin ogun rẹ jẹ́ okùn ẹ̀mí les chrétiens illicites. alájọ ọdún kìí ogun sí mi ẹ̀yin ogun rẹ jẹ́ ọ̀pọ̀ ẹ̀mí ẹ̀. jésù olúwa wa. second time. Mi ò bá wọnú májẹ̀mú kan lálẹ́ tó ló lágbára. I don't want to enter one covenant tonight because my power if we enter into it. Ká tó rí wákàtí méje. Before we seven hours. Èèyàn máa kú. Somebody will die. Ṣùgbọ́n kò sáyé yẹn lálẹ́. There is no time for that tonight. O lè mọ gbogbo májẹ̀mú àti àṣírí ìpè wòlíì tán. You cannot know all the secrets and the covenant of the prophet. ó dá mi lójú ni. I'm sure of it. àṣírí àdúrà ni. The secret is prayer. bá a ṣe jọ gbà náà rí. He I'm going to pray together. but ó le. but it's very dangerous. ẹ jẹ́ Let's forget that. Let's pray. I urge you. Are you not waging war against somebody in prayer? So that you not even push yourself into the grave o bá ti lọ múra ogun pé. if you have planned a batch you can't work i'm going to destroy the life of so so person. mo ń gbàdúrà yìí o. mo ń pray this prayer. torí ẹ ní òjò ọkọ bẹ̀rẹ̀. because it start from you. èmi láti jọ́jú mo ti ń gbàdúrà. since the day i have been praying. mo bọ́ lọ́rùn mi dá májàmú. i have make a covenant with my God. mi ò ní bá wọn lọ pèrè èèyàn kan níbi. I will not went and call another person for evil. Àbí lọ àbí ń dá fún àbí kínú ẹ̀ mọ́ dùn sí. Or somebody is going through and uh, is betting for another person. I, and you are praying against such a person. Mi dẹ̀ dárúkọ náà dùn àmì. I don't mention names in my prayer. Torí tó léwu jù nìyẹn. That is the most dangerous thing there. Lágbájá Olúwa. So so person Lord help me to clean my heart. Your prayer is not clean. Ṣùgbọ́n ẹnikẹ́ni. Where whosoever. Ntẹ́ mi mọ̀ nìyẹn. That's what I know. Ọ̀pọ̀ àwọn tẹ́ ẹ máa ń rí yẹn tẹ́ máa fojú sí àwọn kọ́ ló ń bẹ́ńdì obìnrin. Many people you see they are not the one behind your problem. Ìdí nìyẹn tẹ́ ẹ rí resource àdúrà pé láti jọ́tọ̀ sí ní ká ni ò ṣe kú. And that is the reason why you don't see the resource. You need to be that you should. Ọ̀hún ṣe kúkú fi Ọlọ́run níṣẹ́. Why can't you set God an error? Ó mẹ́ni. He knew the post. Àwọn ọgọ́ ọ̀run mọ̀. The host of heaven knew him. Ìyá ìyá ìyá kúsàgbà ó yá kú ó yá kú à ẹlẹ́mìí ṣùgbọ́n ẹnikẹ́ni. but whosoever. tó máa ṣe ìyá ọ̀kan máa kó ṣe ìyá tó ń súnmọ́ but the man that is very close. kó ṣe bàbá tó even the father that is very close to me. ọ̀gbẹ́ni òjẹ̀ ní ìyá àti ní bàbá mọ́. many don't even. kó ṣe bàbá àti ìyá mi. make my father and mother whosoever. n lè mi gbàgbọ́ nù ẹ̀. that's what I believe in. ẹ kígbe shout tọba kọ́kọ́ ní irú ìpinnu bẹ́ẹ̀ kọ́kọ́ yí padà. if you have such a thought better or decision. ṣùgbọ́n fún ẹni tí ọ̀sẹ̀ ọ̀rù. for person that don't even offend or don't give a person. ó wá pé ìpàdé òkòkò torí ẹ. and call a week a week of darkness because of you. olúwa máa ṣèdájọ́ ẹ̀. bàbá òjò tí mo hà amen. bẹ ogun ọ̀run níṣẹ́. send us from heaven and earth. ẹ ṣe lọ́wọ́ pé. shout aloud. tó ìdí ogun torí mi. God went away well because of me. Ẹni tó ti torí mi pèpà ní ọ̀la. The first of me call a sudden meeting. Ẹni tó rí ìrìnàjò jìjì. The one that embark on a emergency journey. Ẹni tó rí ìrìnàjò olú. The one that go on journey of. Nítorí ọ̀rọ̀ ayé mi. The one because of my life. Ẹni tí lọ torí mi jẹ́bọ. The one that brought me when I enter church. Ẹni tó lọ torí mi wẹjẹ. The one that enter church as pastor. Ẹni tó wá ìṣubú mi. The one that people ma thank for. Ẹ̀yin ogún irú. Yes, of everyone. Ẹ tí wọ́n bójú. Ẹ tí wọ́n bójú. Ẹ tí wọ́n bójú. Ẹ tí wọ́n bójú. Ẹ yẹ àdúrà.

Israel Israel. Jésù Olúwa wa. Ta ló ń fa wọ́n bá mi jà? Ta ló ń dè mí nílé awo? Fọmọ rẹ̀ jí. Yóò fọmọ rẹ̀ jí. Ẹnikẹ́ni tí ń fi ìmúlẹ̀ kókó ń bá ọjà agùn. Several suspecting with the covenant of the darkness. Gbọ́ yóò fẹ̀mí ara ẹ̀ jí. Yóò fẹ̀mí ara ẹ̀ jí. Ọwọ́ alágbára tó ń jà ológun dà. The powerful and which word against the world. Olúwa ó ṣe ìdájọ́ ẹ̀ lọ́wọ́. Ọlọ́run ìgbọ́sùn máa fún àwọn. Olúwa ní kí n gbàdúrà fún àwọn kan. The Lord has prepared this prayer for some people. Ẹgbẹ́ o. Living. Ẹ̀yin mélòó lẹ máa sọ ẹ̀rí eléyìí? How many of us share the testimony of this? <laughs> Eh, amen. Àmín. Èyí tá àgbà yẹn máa sọ ẹ̀rí ẹ̀ o. You will share the testimony of the other we pray. Amen. Our Sunday, our church in your Sunday to gather. We are here uh, last Sunday at the in the church. Nígbà tí bàbá yìí sọ ẹ̀rí wọn. When uh, Mr. Eko was sharing his testimony, his testimony, yes. Bàtà sọ ẹ̀rí yín. Amen. Program ìṣòro March kan. It was vigil of March. Àbí. Yes. Tí mo sọ̀rọ̀ nípa lágbára wọn lé wọn kan. Mo sọ pé àwọn kan máa kú. Ó dẹ̀ ti bá ó ti bá a lọ báyìí. Ẹnikẹ́ni tó ń bẹ́ ń di ọ̀rọ̀ mi. You see ever behind your case and my case. Wọ́n ló di Mùsùlùmí wá jẹ́ àwọn lọ́wọ́ jẹ. He turned to a cat and he cut her uh, bite in. Àbí bẹ́ẹ̀ kọ́ ni. Yes ó dẹ̀ ní ọwọ́ kan wá mú mùsùlùmí ó dẹ̀ lẹ́mọ̀ kankan. and the hand cut off the uh, cat and throw it away. ìyá yẹn dẹ̀ kú lójú ayé ó ti fi méjì this is second time. èkejì ni. woman kan ní Ìlọrin. there was a woman as long as she had the same testimony. mùsùlùmí náà wà á takra àbúrò ó jí lójú ayé báyìí ó dẹ̀ rí mọ́tò. he woke up and she saw the cat. ó dẹ̀ fi mọ́tò pa mọ́tò and he killed the cat with a uh, vehicle physical. ní ìdájí bíi ara four thirty five. ní ìdájí. ìyá yẹn dẹ̀ kú nínú wọn. and the woman died in their town. physically ní Kogi state. ní ìpínlẹ̀ Kogi ọ̀tún kọjá. ó kúkú sọ testimony program ọlọrin. testimony àti lọrin ẹnikẹ́ni tó sọ rẹ̀ dógún ẹ. you said that when you are such a way person. ẹni tó ń bẹ nídìí ọ̀rọ̀ rẹ̀. the one behind your cage. ẹni tó sọ rẹ̀ ẹni tó. the one that born you such a way person. ikú apá ló ń bá jésù. God is thank in the name of Jesus. bọ́ọ̀bá yíṣu dìkírì lórí wọn wọ́n yíṣu dìkírì tiwọn. bọ́ọ̀bá pàṣẹ ni pàṣẹ tiwọn. bọ́ọ̀bá mójútó wọn wọ́n mójútó wọn. you don't take care of them they will take care of you. Àdúrà tó jìnnà. The second prayer point. Ẹ̀yin tí a máa sọ ẹ̀rí náà múra. These are we share testimony. Ẹ kí gbé orin táyé dádúró tí òjò fara hàn láyé. You may are the one that stop that doesn't allow to manifest in our life. Ó yá fara hàn lọ́yọ̀ àgbà lọ́sì. Manifest in the of His man. Fara hàn lọ́yọ̀ àgbà lọ́sì. of this man. Ó yẹ dúró. Hallelujah Who is expecting something? Olúwarán mi ṣe o. The send me to you. Mi ò mọ tó ń retí o. I don't know what you are expecting. Bó o bá lè ní ìgbàgbọ́ lálẹ́. If you can have faith tonight. Gbọ́ mo gbàgbọ́ nínú Ọlọ́run tó pè mí. I believe in the God that has called me. Nínú rẹ̀ ni mo ti lè ṣe ohun gbogbo. In him I can do all things. Mo lè gbàgbọ́ nínú ìpè tá a fi pè mí. And I believe in the God that brings me. Mo ti mi ò bá rí àbí tí mi ò bá gbọ́ mi ò. What I don't say, what I don't hear, I will never say. Olúwa ni wọ́n dáhùn kan dúró. The Lord says something has been stopped. Ẹ̀yin ìyẹn múra. Some of you people pray. Ìgbà mẹ́ta la máa gbà. We are going to pray three times. So Listen. Kí oṣù tó parí. God is my answer. Àfi tó o bá lè jẹ́rìí lóko. Unless you cannot share the person. Kò tó dádúró nínú ayé rẹ̀. What is stopping your life? Tí wọn jẹ́ fara You dey allow to manifest. Á fara hàn lókè. Manifest this month. Amen. Màá kúkú tó gba ẹ̀rí ẹ̀. I will receive the testimony. Ọ̀gbẹ́ni tí màá ti dání ìmọ̀. I don't know the person. Mi ò mẹni tí ó sọ. I don't know the person that will share it. Ọ̀gá tó bá ṣe wọn ni. If you are the one. Ní ìjà kejì. For the second time. Kí gbogbo agbára pa. Use your powerful shout. Sọ̀rọ̀ bí ẹni tí ó ń retí nǹkan. By someone that expected something. Ẹ kígbe. Orin eré táyé gbẹ́sẹ̀ lé. Ní ah. ìjà ìjà ló rà pé ìwọ́n rà pé. Bí òun yóò fara hàn. Orin eré tí ogun ìdílé dá dúró lọ́sẹ̀ tí wọn yóò fara ẹni ó yọ fara lọ́nà. Oh! sọ̀rọ̀ rẹ̀. Jésù olúwa wa. Ó ti dá fẹ́yìn kan. It is very famous. Amen. Amen ẹ jẹ́ ń parí ọ̀rọ̀ mi tẹ́ fi sàmì. ó ní òjẹ́ ẹlẹ́jọ́ àdó àdúgbò ẹ̀sìn bẹ̀rù. that's why you cannot pray more than the way you are praying. ń la àgbáyé já a ó sì mí ọba. wọ́n débi tí ràn mí òde yẹn. Èmi mo fẹ́ kúrò nípele tí mo wà I want to leave the level I am. Mo fẹ́ débi kan tá a ti retí mi. I want to go to a place I have been expecting. Má jẹ́ kí bí táwọn ti alárùn. Don't let where you are. Àwọn gbà tí a ti gbàgbé bọ́ di alive. You are praying to see you are alive. Buhari gan tó jẹ́ president wa. Our president. Ìṣẹ́ṣẹlẹ̀ sí wa tẹ́lẹ̀ bá o. Amen tó bá mọ gbọ́ àdúrà tí ó torí bọ̀ báyìí. if you know the kind of bush to their go for that one person you go there. àwọn tó wà lókè gan lé nǹkan jọ àwọn tó wà sálẹ̀. those are the high places are even pursuing things more than few that are below. pé ẹ eh, bóyá ń lé president bí olè ọgbọ́rọ̀ òṣèlú ìkan mi mi kò sí tó kàn pẹ̀lú ọ̀rọ̀ òṣèlú. i'm not concerned with the politics. ẹ ká mọ gbàdúrà fún ìjọba. Or else pray for the person. The one that doesn't do well that goes to replace him. Ẹni tó bá fẹ́ The one that wants to punish us should die. Gbogbo oríṣiríṣi àdúrà mo ní lóríṣiríṣi mo fi ránṣẹ́ sí wọn. I send such prayers. Ẹni tó bá ṣe dáadáa olùwàjọ́ lè dúró mbẹ̀. The one that do well lọ́lọ́ make it to stay there. Tàbí rán wò That's what they been used to send to the project. Ní àwọn tó wà ìjọ ń sáré àdúrà. but those are the high places I even wrong. bákan rí àwọn strange calls. ẹ rí àwọn pè tí a mọ̀. bákan rí àwọn strange calls. àwọn pè mí tẹ́ ò mọ̀. èmi hiding their dirty tó bá yá wá present. àwọn ọmọ ìpínlẹ̀ kí ni wọn ká pé tó máa ń wà sọ pé èmi lágbájá làkàtì. èmi mo wà ní post báyìí. bákan um, rẹ̀ rìn ẹjọ ẹ máa níjọ àdúrà ẹ máa wò wọn. àwọn míì bá ti pa fóònù mi mi gbàdúrà fún ọ torí mọ̀ pé mo ń gbọ́ròyìn wọn dáadáa ń gbòòrò ẹgbẹ́ ọwọ́ méjèèjì sókè. raise up your two hands. Má gbàdúrà bí wàá sọ ti ayé. Eh, Don't pray as if you are alive. Àní kíní kan bọ̀ tí ó mú ògùn jáde sẹ́. Something is coming that will bring that glory. Kí la dá dúró láyé mi? What has been stopping my life? Tó yẹ kí tí ó yí tàn mí padà. That will change my state. Ẹ pariwo. Shout. Orúkọ Jésù ọjọ́ ní ìtumọ̀. Let the name of Jesus your mouth be. Yéé. Shout. Ọlọ́run òkè. Allow. Ṣíṣe orúkọ Jésù. Shout the name of Jesus. Ògo táyé ń dá lójú ọjọ́ fara. The name that is over set is over to manifest. If you know that thing. Dákọ̀ rẹ̀. Mention it. Ọmọ ni. Is it child? Is it visa? Is it house? Mọ́tò ni. Is it car? Ó yọ fara. Manifest. Ọlọ́dẹ àdúrà. Aha. jésù yìí. jésù olúwa wa ẹjọ́ mi. kó dijọ́ mẹ́ta lónìí. before three days time. kó tó dijọ́ méje lónìí. before seven days. Kó tó dijọ́ mẹ́rìnlá lónìí. Before thirteen days. Kó tó dijọ́ mọ́kànlélógún. Before twenty-one days. Kó di kí oṣù yóò tó parí. Before this month runs to an end. Àwọn àkókò tí mo mú nìyẹn. Those are the time I pray. Bí ìgbàgbọ́ rẹ bá ṣe gbé. As your faith can carry you. Tó bá gbé ọlọ́jọ́ mẹ́ta. It is for three days. Tó bá gbé ọlọ́jọ́ méje. For seven days. Tó bá gbé ọlọ́jọ́ mẹ́rìnlá. For two days. Yọkọ sọ̀rọ̀ tó parí. What is my longer? Èmi wú yìí. I say. Ohun tí ayé dá dúró. What is stop? Tí wò jẹ́ fara. Mo pa á lásẹ̀ bí wòlíì. Lórúkọ jẹ́. Mo ní kó fara. Amen. ní Paul square. Mo rí ta da kọ́kọ́rọ́ sàárín wa. I saw three big twenty armies. Ilé ayé ò lè nà máa hàn dà pa. Kọ́kọ́rọ́ tó sí ìyanu yẹn dà. Kì í àwọn open army rẹ̀ yìí. Yóò sí ìyanu rẹ̀. Àwọn open army rẹ̀ fún mi. Nínú oṣù náà ni. This man. Nínú oṣù náà ni. This man. Ọ̀run yóò dára fún wa. Ọ̀run yóò dára fún wa. Ó ti rí bẹ́ẹ̀. It is Ah ọ̀rọ̀ mi já sí ìyanu. ọ̀rọ̀ mi já sí ìyanu. ọ̀rọ̀ mi já sí ìyanu já sí ìyanu òwúrọ̀ ṣẹ́wẹ̀. Lọ́sàáṣí wá sọ́mọ̀ fún un. Ó ní ẹsẹ̀ tó ń kó jẹ nílé pátó the kind of conspiracy you are gathering you no be able to question. wọ́n ní kí n sọ bẹ́ẹ̀ kan sọ̀rọ̀ fún àwọn ọ̀rọ̀ táwọn kan sọ fún yín. I should warn some of you be careful of the word people are telling you. káwọn bá ti wọnú òkúta nílé jáde. so that they not push you to the kind of pass you no be to come out from. ojú sọ mi fún. I deliver the message. Kò sọ̀rọ̀ fún àwọn ọ̀rọ̀ kan tí wọ́n sọ fún Be careful of the word that he will tell you. Àwọn ọ̀rọ̀ láti ibi bá tèèyàn jẹ́. The word that will to destroy another person wọ́n fẹ́ lọ rẹ into problem you can never come out from. wọ́n fẹ́ fà wọnú wàhálà tó nílé bọ́nu rẹ̀. ẹ gbọ́n tí bíbélì wí. you don't hear what the bible says. ó ní ọ̀kọ̀ sàkólémọ̀ sàláì wa ègbé ní fún ìpasẹ̀ nítorí tiwa. Ìwọ lọ sọ́ra. It is you that you are not careful. Ìyanu rẹ ti dé. Your miracle is at hand. Má jẹ́ kéèyàn kan wá fi àrékérekè sún. Allow anybody to use the deceit of the devil láti gba sọnù lọ́wọ́ rẹ̀. gbogbo aṣojú ọ̀rọ̀ kọ̀ọ̀kan nínú ayé rẹ̀. every agent of devil in your gbogbo aṣojú ọ̀tá nínú ayé rẹ̀. every agent of enemy in your life. olùwà àwọn ẹlẹ́nu mọ́. ọlọ́run silence ẹ̀ nínú. tí ẹ̀yin bá gbọ́ràn. if you obey. ẹ̀yin ó ṣe kí ni. you will eat the fruit of the land. ẹ̀ ó jẹ́ èrè ilẹ̀ náà mo fi àdúrà kan yòókù pamọ́ di ọ̀la. I will serve with other prayer. Sọ fún ènìyàn méje. For seven people. Àkókò ẹ̀rí mi ti My time of testimony has come. Àkókò ẹ̀rí mi ti ohun tí Bíbélì wí. Let's see what the Bible says. mo fẹ́ sọ̀rọ̀ lórí ohun tí olúwa náà máa ṣe lóṣù yìí. I want to speak on what God said is going to do this month. Láàárín ìṣẹ́jú méjì sí mẹ́ta. Within few minutes. Mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀rí. I want to talk about testimony. I believe there are six space inside while people are outside. Mo gbàgbọ́ pé àyè wà nílé kí ló táwọn èèyàn wà níta. There is no more space. Let those people outside listen. Àwọn tó wà níta jẹ́ kí wọ́n wọlé. Those people at the back give us attention ẹ̀yin tẹ́ ẹ sì wà lẹ́yìn ẹ farabalẹ̀. we have a short time tonight. àkókò wa kúrú ní àṣálẹ́ yìí. briefly I want to speak on testimony. ní kúkúrú màá sọ̀rọ̀ lórí e, àtàǹpẹ̀ ní ẹ̀rí. testimony is good. ẹ̀rí dára. Everything about testimony is good. Ohun gbogbo tí a bá ń sọ nípa ẹ̀rí ló dára. The moment you become other way round. Kété tí o bá tún wá wá ní ọ̀nà mìíràn. It's no more a testimony, it's a report. Kì í ṣe ẹ̀rí mọ́, ó ti di ìròyìn. And that's why they can say they bring evil reports. Ìdí ni tí a sọ pé wọ́n mú ìyìn búburú wá. But the moment it's a testimony, I believe it's good. Kété tí ó bá jẹ́rìí, ó dára. There will always be a good testimony in your life in Jesus' name. Ó mọ ní èrè ní gbogbo inú ayé rẹ lórí. I don't want to talk about it much because it's all about English and me. You see all this grammar grammar I don't I'm not into it. But what I know is this. Ohun tí mọ̀ nìyí. According to the word of God. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run. What does what the word of God say about testimony is good. Ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ nípa ẹ̀rí ó dára. May I decree from here? Jẹ́ kí n paláṣẹ láti bí yìí. That you will become a testifier this month in the mighty name of Jesus. Wàá jẹ́ ẹlẹ́rìí ní oṣù yìí orúkọ Jésù. For good four hundred and thirty years of Israelites in, in, in the land of Egypt. Fún ọgbọ̀n ọdún lé ní irinwó tí ọmọ Ísírẹ́lì lò ní ilẹ̀ Íjíbítì. It wasn't pleasant for them. Kì í ṣe tó rọrùn fún wọn. It was good at initial. Ní ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ó dára. But when another king came that doesn't know Joseph. Nígbà tí ọba mìíràn tó jẹ tí kò mọ Joseph dé. He turned to another story. Ó yí sí nǹkan mìíràn. So it was a bad one. Ó jẹ́ ìrírí burúkú. But for good for thirty. Fún irínwó ọdún ó lé ọgbọ̀n. Ó di ogun. Ó di wàhálà. It became battle and trouble fún odidi ọdún mẹ́rin eh, irinwó àbí. irinwó lé ọgbọ̀n four hundred and thirty years. irinwó lé lọ́gbọ̀n. amen. amen. ogun ni fún. it was battle for them. ṣùgbọ́n lọ́jọ́ kan. but one day. nígbà tí Olúwa dá sí. when the Lord intervened ó padà di ẹ̀rí láyé wọn. later turned to testimony in their life. lẹ́yìn ìgbà tí wọ́n jáde kúrò ní Egypt. after they left the land of Egypt. Olúwa wá fi orin ẹ̀rí sẹ́nu. and the Lord gave them a song of testimony. Wọ́n wá kọrin ẹ̀rí. And they sing a song of testimony. Ẹnìkan bẹ lábẹ́ omi. There is somebody under the cover. Mi ò mọnú ìdètò wa. I don't know the bondage where you are. Mi ò mọnú ìsìnkú tó wà. I don't know the kind of slavery you are. ṣùgbọ́n lẹ́yìn alẹ́ yìí. But after tonight. wà á kọrin ẹ̀rí lórúkọ Jésù. bring a sound of testimony in the name of Jesus. It was after when God set in for their deliverance before they be able to sing, uh, to sing the song of testimony. lẹ́yìn ìgbà tí ọlọ́run dá sí ìtúsílẹ̀ wọn ni wọ́n tó lè kọrin ẹ̀rí. you see, the journey might be tough. Ìrìn àjò yẹn lè le pọ́nrán. Some of us we might be passing through something that is beyond even our our age, our level, our position, whatever you can think of. Ọ̀pọ̀ wọ́n lè máa lan tó ju ọgbọ́n orí wa lọ, tó ju òye wa lọ, tó ju ìgbésí àkàtó jù lọ. But the moment God can step in. Ṣùgbọ́n ní kété tí Ọlọ́run bá lè The moment the God of the testimony can step in. Kété tí Ọlọ́run ẹ̀rí bá lè dásẹ̀ He will just do wonder that people will say, ah, you too you be say, is this how easy to get over this problem? A kàn ṣe ìyanu tí àwọn yóò bẹ̀rẹ̀ sí wọn wá tí ìwọ gan-an wọ̀ sọ pé ah, ṣé bó ṣe rọrùn náà nìyí Ọlọ́run. I have experienced a lot. Mo ti ní ọ̀pọ̀ rírí. By the special grace of God. Nípòrò ọ̀fẹ́ Ọlọ́run. my little time of experience in the ministry. Ní àkókò ìrírí mi kúkúrú ní àkókò iṣẹ́ ìránṣẹ́. there are some people that have forty years experience fifty years experience. Mo láwọn tó ti ní ìrírí bí ọdún ogójì ọdún ní iṣẹ́ ìránṣẹ́. There was a time I told somebody to just he came here and said. As Holy Spirit just let minister to me say, just roll on the ground, roll like this and worship God and just go. Ẹnìkan wá ń gbà kan bẹ́ẹ̀ mi ṣe darí mo ní kó kàn mọ yí nílẹ̀ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run kó yin Ọlọ́run kó sì mọ ẹ lọ. He find it difficult to do. Ó nira fún láti ṣe. But that was the end of the battle. Bí òpin ṣe bá ogun rẹ̀ nìyẹn. There was a lady some times ago. Ọmọbìnrin kan wà ní ìgbà kan sẹ́yìn. I think some of you know her testimony. Ẹ̀yin ọ̀pọ̀ yín mọ̀ ẹ̀rí rẹ̀. The younger sister, the has got married. àbúrò rẹ̀ obìnrin ó ti lọ́kọ. two younger sisters got married. àwọn bíi méjì lábúrò rẹ̀. and she has married. òun sì ní kò tí ì she has obtained her masters. ó ti gba ìwé gíga ní ìkejì ní pẹ̀lú gíga. she is supposed to have got married but there is no husband. ó yẹ kó ti wá lọ́kọ ṣùgbọ́n kò sọ́kọ. and when the mother brought her. ní ìgbà tí ìyá rẹ̀ mú wá. they came with the family and the one of the father is working with with the government she's working with the he's working with government. bàbá wọn ṣe government. ń ṣe nílé ìjọba. and when they came. gbà tí wọ́n dé. I said, okay, daughter, no problem. Mo lọ ma kò sí wàhálà kò sí ti bí. As I pray. Mo ṣe gbàdúrà. The God said you should go and sing and praise him for seven days and hours. Mo ní Ọlọ́run ní kó lọ kọrin kó sùn yín fún ọjọ́ méje. If you see the way she bullshit my word. Tẹ bá rí bó ṣe fẹnu tẹ́bẹ́ lọ́rọ̀ tí mo sọ yìí. Immediately o kan reply bluntly ni. Ṣé just reply? Mo ti tàwọn ọjọ́ méje gan. Àfíìbù pàṣẹ for seven days. Mo ti dá fún mo ti tà. Àfáṣẹ́ white fasting ọdún. Mo mọ bàbá báyìí, mo mọ bàbá báyìí. No so so father, no so so father. Mama rẹ ni ṣé wọ́n ní ọ̀sẹ̀ jù bá lọ? The mother said, did I ask to do more than that? Mama rẹ la máa ṣe. The mother said, we are going to do it. Ìkíní kò ríṣẹ́. He doesn't have a job. Ìkejì. The second one. Kò sọkọ. No husband. Wọ́n dẹ̀ padà. And they went back. Ìdáhùn ìdẹ̀ la ń gbé. Then we are living down down. And that was all. ṣe parí nìyẹn. After the praises, she took her time to do it anyway. Ó gbà lọ́pọ̀ àkókò torí kó tiẹ̀ lé ṣe gan. after that. Lẹ́yìn ìgbà tó padà ṣe She just got a contract work. It's not a permanent work. Ó kàn gba iṣẹ́ àgbàṣe kan kì í ṣe iṣẹ́ tó wà títí. And they pay, I think for thirty-five days, they pay her like three hundred. Ọjọ́ márùnlélọ́gbọ̀n wọ́n san fún ẹgbẹ̀rún bí ọ̀nà ọgọ́rùn-ún. That's how they were paying her for a while. Bọ́n ṣe wá sanwó yẹn fún díẹ̀ díẹ̀ nìyẹn. And she said, is this how God do the ministry?" Ṣé bọ́lá ọ̀sẹ̀ ń ṣe ni? I said there is no problem. Kò sí wàhálà. After a while she, she got the husband and she got married. ó sì ní wọ́n ṣe ìgbéyàwó. she has three kids now. ó ti bí ọmọ mẹ́ta báyìí. three kids now. ọmọ mẹ́ta. I think God know maybe she has stopped giving birth. mi ò wọ́n ti dọ́mọ. there somebody here. ẹnìkan wà níbí. from this holy altar. láti orí pẹpẹ mímọ́ yìí. I decree. mo pálá sí. I don't know what you have went through. èmi ò mọ̀ ohun tí o ti là kọjá. what you have passed through. ohun tí o ti là kọjá. I don't know what you have you have even done to give it a solution. Mi ò mọ tó tiẹ̀ ti ṣe láti gbọ́ ọ̀nà àbáyọ. But it has not been given solution. Kò sí ọ̀nà But as you are making a shout now. Bí o ṣe ń ké báyìí. It will turn to testimony in the name of Jesus. Ayé ẹ̀rí orúkọ Jésù, àmín. When God just speak, he will give you a solution that is easy. Nígbà tí wọ́n bá sọ̀rọ̀, yóò kàn fún ọ náà àbáyọ ìtẹ́pọ̀ rọrùn. I know of a boy in the in the Bible. Mo mọ ọmọkùnrin kan nínú Bíbélì. It's a story of a man. Ó jẹ́ ìtàn ọkùnrin kan. And when he was a boy. Ìgbà tí ó jẹ́ ọ̀dọ́mọdé. He had a dream about his life. He has a, an he had an opportunity to see his future. Ó ní àǹfààní láti rí ọjọ́ iwájú ẹ̀. And when he saw the future, the future was so bright. Ìgbà tó rí ọjọ́ iwájú ọjọ́ iwájú ẹ̀ dára gan-an. He related it with the, the sibling. Ó bá àwọn ọmọ ìyá rẹ̀ sọ. And the battle enter. Ogun sì wọlé. And from there. Láti bẹ̀. He began to enter one problem to the other. Ó wá ń wọnú wàhálà kan sí òmíràn. Joseph ò bọ́ nínú ogun. Joseph never free from the battle. Wọ́n ṣe bọ́sọ lọ́rọ̀ ẹ̀ ni wọ́n sọ ní As they remove the garment from him, they put him in the pit. Wọ́n tàbí ẹrú. They sold him like a slave. Nígbà tó yá. Later. Ó délé Potiphar. He got to the house of Potiphar. Ó jẹ́ ẹ̀rù fẹ́ rọrùn bẹ̀. He thought he was going to be for him there. Ó tún gbógun pàdé. And he met Tasidare again. Ọ̀pọ̀ ìdojúkọ tí a rí ń dà mí. Many challenges that we have seen sometimes. Ó fẹ́ gbé wa gòkè. He want to take us to the high place. Ó fẹ́ lórí dojúkọ. He faced challenges. Ó gbé dé inú ẹ̀wọ̀n. And he took him to the prison ṣùgbọ́n lọ́jọ́ kan. but one day. láti inú ẹ̀wọ̀n. from the prison. ó débi ògo ńlá. he got to a great glory. ìrìnàjò Joseph ò rọrùn. the journey of Joseph is not easy. ẹ méjì atara wa o. don't let us deceive ourselves. ìrìnàjò tó rìn débi ògo ò rọrùn. the journey in back to the place of glory is not easy. mo dẹ̀ fẹ́ lo ọ̀rọ̀ rẹ̀ láti gba èèyàn kan níyànjú. I want to use it to encourage somebody. ìrìnàjò tó ń rìn nísìnyí. the journey you are journey right now. lóòótọ́. Truly, kò rọrùn. It's not easy. Ṣùgbọ́n farada. But endure it. Torí ẹ̀rí mẹ́wàá. Because there are testimony ahead of you. Ọ̀pọ̀ wa sẹ̀. Many of us. Ẹ ẹgbẹ́ eléyìí. Listen to this. Ọ̀pọ̀ wa. Many of us. Kì í ṣe nínú yìí rọrùn ìrìn àjò jẹ̀lẹ́kẹ́ báyìí láti débi ògo tá à ń lọ. It's not in a easy journey that we get to the place of glory that we are going. Ohun tí ó dẹ̀ tó jẹ́ ogun tí Sàtánì dà sáyé lónìí nìyẹn. That is the battle that the devil has thrown into the world today. Ìdí ni sọ́pọ̀lọpọ̀ fi lè gbà àdúrà. And that is the reason why many cannot fast and pray again. Tí wọ́n bá ti rí ogun báyìí. Was a sick battle now. Ìgbà míì tí ìjì bá dìde. By the time storm rose. Màá rí ní ìrí pé mo fẹ́ débì kan. I want to get to a place. Nítorí pé ọ̀pọ̀ ìdojúkọ ni máa ń já sí ògo. Many challenges always end with glory. Ìdí tí kí Jásógo ni tó bá lè dojú kọ. The reason why it doesn't end in glory is because you cannot pray. Ká ìtàn àwọn kan nínú Bíbélì. Read the stories of some people in the Bible. Wọ́n kan kà wọ́n. You also read the story. Ká tó ní ẹ̀rí tí wọ́n ní. Before they have the testimony they have. Wọ́n ń la nǹkan kan kọjá. You pass through some things. Bíbélì yóò yé wa. The Bible make us to understand. Joseph ò nínú ìrọ̀rùn. Joseph never walk in heels. Wọ́n mọ tí mo sọ ni. You know what I'm saying. Ẹni tí ń sùn ní ọgbà ẹ̀wọ̀n. The one that sleep in the prison. Sọ fẹ́ sọ pé ní ìrọ̀rùn lọ́wọ́. You want to say sleeping in heels. Kì í ṣe pé lọ́gbà tí ó wà ní tó so lórí. It's not like when it, it's not like when he was in the house of Potiphar being the head of the house. Mo ní Potiphar náà tó máa sọ fún Pharaoh. Then Potiphar now said to take. 2. Ẹ̀mọ̀ lọ́mọ kan lè mi. That I have a son in my house. Ìfi ọgbọ́n rẹ̀ ṣàkóso gbogbo lè mi. That is using to take on take charge of my house. Ẹ jẹ́ pé wá sáàfin. Let's come into the past. Bóyá yóò tún solution sí problem. Maybe one solution to this problem. Irọ́ ni kò rí bẹ́ẹ̀. It's not like that. Ṣíṣe inú rọrùn bẹ́ẹ̀. It's not easy like that. Inú ogun ló gbàdé bẹ̀. It was from battery. he entered there. Bí ìdojúkọ ló gbàdé bẹ̀. It was through challenges he get there. Ọ̀rọ̀ yẹn lè le ṣùgbọ́n fi ìgbàgbọ́. be stopped but What I'm saying might be tough. Fi ìgbàgbọ́ gbà. with faith. Fún tó ń la kọjá lọ What I'm saying through might be tough. If I still want to swallow you. Kò cannot swallow you. There is testimony ahead of you. There is testimony ahead of you. When later. When Joseph got to where he wants to go ó wá kọrin. he now sing a song. ó wá sọ̀rọ̀ rí. he now speak the word of testimony. àwọn ọmọ israẹli ló kọrin tiwọn. because the standard has come down. ìwé tó ìṣàdógún. in the people of extra chapter fifteen. but joseph ń tiẹ̀. but joseph himself. ó sọ̀rọ̀ rí. he speak the word of testimony. ó sọ̀rọ̀ rí. he speak the word of testimony. nígbà tó débẹ̀. when he got there. ó kọrin fún arákùnrin mi kan. I was singing this song from one of my friends. láti ìlú ọba tájọ sọ̀rọ̀ from overseer where we are uh, overseer where we are talking together. ó ibi màá dé màá dé ibi màá dé màá dé o bó so ń dógún báìsù alẹ̀ ibi màdé màdé o láyé. bẹ́ẹ̀ bá ka ìwé Jósẹ́fù ìwé Genesis. Genesis. ìtara náà ló bá dùn jùlọ Jósẹ́fù ẹ ẹ ní ìwé Genesis. amen. praise the Lord. hallelujah. chapter fifty. orí àádọ́ta. verse fifty to twenty-one. ẹsẹ̀ kẹẹ̀dógún sí ìkẹrẹ nígbà tí àwọn arákùnrin Jósẹ́fù rí pé. ìgbà tí àwọn arákùnrin Jósẹ́fù rí pé. bàbá wọn kú tán. Bàbá wọn kú tán. Wọ́n wí pé. Wọ́n wí pé. Bóyá Bísọ̀pù yóò kórìíra wa. Bóyá yóò kórìíra wa. Wọ́n sì gbẹ̀sán gbogbo bí tí a ti ṣe sí lára wa. Uh-huh. Wọ́n sì ránṣẹ́ pé Bísọ̀pù lọ wí pé. Uh-huh. Bàbá rẹ ti pàṣẹ kí ó ṣe pípé. Uh-huh. Báyìí ni kí ẹ̀yin kí ó fún Bísọ̀pù pé. Ǹjẹ́ èmi pè ọ́? Dárí ìrékọjá àti ẹ̀ṣẹ̀ àwọn arábìnrin rẹ jì wọ́n. Nítorí ibi tí wọ́n ṣe sí ọ. Ǹjẹ́ nísinsìnyí àwa bẹ̀ nígbà yẹn. Àwọn arákùnrin sì lọ pẹ̀lú. Àwọn arákùnrin rẹ̀ sì lọ pẹ̀lú. Wọ́n wólẹ̀ níwájú rẹ̀. Wọ́n wólẹ̀ níwájú rẹ̀. Wọ́n sì wí pé, wo ìránṣẹ́ rẹ̀ lé àwa ẹ ṣe. Jósẹ́fù sì wí fún wọn pé ẹ má bẹ̀rù èmi á wà ní ipò Ọlọ́run ṣùgbọ́n bí ó ṣe ti yín ni bí ó ṣe ti yín ni ibi ni ẹ̀yin rò sí mi ṣùgbọ́n Ọlọ́run mọ̀ ọ́ sí rere. Ọlọ́run wá mọ̀ ọ́ sí rere. Láti mú iṣẹ́ bí ó ti rí lónìí láti gba ọ̀pọ̀lọpọ̀ ènìyàn là ǹjẹ́ nísinsìnyí ẹ má bẹ̀rù èmi ò bọ yín àti àwọn ọmọ wẹ́rẹ́ yín ó sì tù wọ́n nínú ó sì sọ̀rọ̀ rere fún wọn. Amen. Amen. Ó sì tù wọ́n nínú. He comforted them. Ẹ mọ Ó sọ ọ̀rọ̀ ẹ̀rí. He speak the word of testimony. Ìwé onísàmù. Psalm. Òun ló fi ìdí ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀rí. Is the one that establishes as his word, as word of testimony. Psalm seventy-eight. Orin Dáfídì kejìdínlọ́gọ́rin. Ẹ jẹ́ ká ka ẹsẹ̀ ìkarùn-ún rẹ̀ náà. Verse five nítorí tí ó gbé ẹ̀rí kalẹ̀ ní Jákọ́bù. ó gbé ẹ̀rí kalẹ̀ ní Jákọ́bù. ó sì sọ òfin kan ní Ísírẹ́lì. Uh-huh. tí ó ti parí àṣẹ fún àwọn bàbá pé uh-huh. kí wọn kí ó lè sọ wọn dímọ̀ fún àwọn ọmọ wọn. ó gbé ẹ̀rí kalẹ̀. he established a testimony. fún Jákọ́bù. at Jacob. pé lórí eléyìí la ó ti mú ìránṣẹ́. that on this the vision will come to pass. Joseph wá dìde. And Joseph stood. Ìkan lára àwọn ọmọ Jacob. One of the children of Jacob. Ẹni tí ò ẹ̀rọ kan pọ́n lè jẹ́ nǹkan kan. The one that we don't even have to become somebody in charge. Ẹni bá gbé nìyẹn sí. The one that battle was faced against. Ó wá di ògo ńlá. And I became a great man. Ẹnìkan bẹ lábẹ́ òun. There is somebody under this mobile voice. Sọ ìwọ gẹ́gẹ́ wàá di ẹ̀rí ìran rẹ lórúkọ Jésù. You become the testimony of your generation in Jesus' name. ọ̀pọ̀lọpọ̀ ní tá à ń Many of us what we are passing through. Tá ò mọ̀. We don't know it. A ó jẹ́ àrùbó ti We even thought it has come to an end. A ó kó ipa wa ti pin. We thought our power is, has come to an end. A ò mọ ọ̀nà àbáyọ. We don't know our way out. Ṣùgbọ́n Ọlọ́run mọ ọ̀nà àbáyọ. But God knows the way out. Ó fi ẹ̀rí dúró de. He put testimony that. Ó sọ fún wa lánàá. I told us yesterday. Pé nígbà tí ìlà kọjá wa. That what you are passing through, when what you are passing through. Tó bá di ìyanu. When it turns to miracle. Yóò wá mú ẹ̀rí jáde. Now bring out testimony. Psalm thirty verse five. Orin Dáfídì orí ọgbọ̀n ẹsẹ̀ ìkarùn-ún. Nítorí pé. Uh-huh. Ní ìṣẹ́jú kan ní ìṣẹ́jú kan. ní ìbínú rẹ̀ pẹ́. ní ojú rere ni ìyè gbé wà. ní ojú rere ni ìyè gbé wà. bí ẹkún pẹ́ di alẹ́ kan. bí ẹkún pẹ́ di alẹ́ kan. ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ ní òwúrọ̀. ní ọmọ ẹni tí a rán sí lálẹ́. I don't need person I be sent to tonight. ṣùgbọ́n wọn ní kí n sọ fún ọ. the Lord says to tell you. pé bí àwọn méjèèjì bá lè là kọjá. if Israel can pass through it. wọ́n fi wọ́n sèrú. they make them to, uh, to serve as slaves. wọ́n fún wọn sèrú. they enslave them ṣùgbọ́n wọ́n padà dé kénáàlì wọn. they later get to their Kenyan land. wọ́n padà sọ ẹ̀rí. they later share testimony. ìrìnàjò Joseph náà dùn láti bẹ̀rẹ̀. the journey of Joseph was not pleasant at the beginning. náà òpin yọrí sí ẹ̀rí. end turn to testimony. wọ́n sọ wọ́n ti nípa ti Esther lánàá. I talk about uh, Esther yesterday. ẹni tá a pè ní ẹrú. the one that was called a slave. tó padà wá I knew the story of a lady, a woman. Ruth la máa ń was called Ruth jẹ́ aya ọmọ. Eh, Naomi. Naomi. She's a better in-law to now. Naomi jáde ní kíkún. Now Naomi go out in full. Ó padà lófo. And she came back empty. Naomi ò retí ayọ̀. Now no does not end. Rúùtù tó jẹ́ ìyàwó ọmọ rẹ̀ ọkọ ti kú. Ruth the daughter the daughter in law. Òun náà sọ Naomi lásán mọ́. Òun lè join the uh, group of man, Wọ́n kúrò ní Moabu padà lọ sí ilẹ̀ wọn. Wọ́n bá to return to their land. Nígbà tí wọ́n dé ilẹ̀ wọn. Wọ́n lè go to their land. Wọ́n wà ń bẹ̀ nínú àìní ìrètí. They were without hope. Wọ́n wà ń bẹ̀. They were there. Láì ní ìrètí. Without hope. Ṣùgbọ́n nígbà tó yá. For later. Olúwa padà mú ẹ̀rí jáde. The Lord later bring out. Nínú ayé Rúùtù. In the life of Ruth. Èyí tó fún Naomi gan láyọ̀. That even gave Naomi joy. Ọ̀rọ̀ Naomi àti Rúùtù wá yọrí sí ẹ̀rí. The world of Naomi and Ruth turned to be. Ìrìn àjò yẹn ò dùn láti ìbẹ̀rẹ̀. That journey was not easy, was not pleasant. Wọ́n ti mọ̀ sọ lálẹ́ yẹn. What I'm saying to now you might not understand Mo sọ nípa ìrìn àjò ayé wa tí ó dùn láti ìbẹ̀rẹ̀. I'm talking about the journey of our life that was not pleasant at the beginning. I'm talking about what we are facing that so much powerful. Mo I'm talking about the challenges that somebody is in. Mo sọ nínú ìjì nínú ìjì tí ẹ̀yẹ̀ kan wà. I'm talking about the storm that somebody is in right now. Mo sọ nípa inú ẹ̀sọ̀ tí ẹ̀yẹ̀ kan wà. I'm talking about the sickness that somebody is in right now. Mo sọ nípa ìlàlà tí ẹ̀yẹ̀ kan wà. I'm talking about the turn that somebody is in right now ṣùgbọ́n tí olúwa padà sọ di ẹ̀rí. yóò later now turn it to the true money. àwọn ènìyàn tí mò ń sọ nípa wọn. the I'm talking about. wọ́n ti wà ní ìgbà kan rí. sometimes they are bí ẹni tó wà láláìsí. like someone that is not even. wọ́n ti wà nínú ìdojúkọ. they been one challenge for you. wọ́n ti wà nínú ogun. they been one battle. ṣùgbọ́n lẹ́yìn rẹ̀. but after that. ó di ẹ̀rí. turn to testimony. ọ̀pọ̀ máa ń di ẹ̀rí. anything that turn to testimony. táà pè ní ẹ̀rí. that will now go testimony. ogun ni o. it was battle. ọ̀pọ̀ di ẹ̀rí. many things are to testimony that we call testimony. àìsàn ní o. that sickness. ọ̀pọ̀ tó ń pè ní ẹ̀rí. many things we call testimony. tó di ẹ̀rí. that turn tó di ẹ̀rí. that become testimony. ìlàkọjá lágbára ní o. many that are so powerful. ṣùgbọ́n olúwa wọ́n sọ tán. before gold can shine. ó la iná kọjá. has to pass through ó la iná kọjá. has to pass through fire. it's not easy. kì í ṣe nínú ìrọ̀rùn. it's not easy. ṣùgbọ́n olúwa ń bẹ nínú rẹ̀. God is in it. ní ń bẹ nínú tó ń la kọjá. God is in what you are passing through. láti fún ọ ní ẹ̀rí. to give you testimony. láti fún ọ ní ẹ̀rí. to give you testimony. ìṣe àwọn apostoli. after purpose. orí kẹrìnlá. chapter fourteen. ẹsẹ̀ ìkẹta rẹ̀. verse three. ìṣe àwọn apostoli. after purpose oníkẹrìnlá. nítorí náà. yes sir. wọ́n gbé ìbẹ̀pẹ́. Uh-huh. wọ́n fi ìgboyà sọ̀rọ̀ nínú olúwa. Uh-huh. ẹni tó jẹ́rìí sí ọ̀rọ̀ orí ọ̀fẹ́. ẹni tó jẹ́rìí sí kíni. ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀. Uh-huh. ó sì ń yọ̀ǹda kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyanu náà ti ọwọ́ wọn ṣẹ. nítorí náà wọ́n gbé ìbẹ̀pẹ́. they stayed there their presence so long. wọ́n ń fi ìgboyà sọ̀rọ̀. they speak boldly. Bí mo ti sọ̀rọ̀ fún ọ lọ́dún. I am speaking to you now. Mo ń sọ̀rọ̀ fún ọ nínú Olúwa. I am speaking to you now. Mo ń jẹ́rìí rẹ̀ wípé. I am testifying to you. Ọlọ́run ìgbàanì. The God of the old. Mo ní ìgbà kan. that has done it before. ó sì tún lè tún ṣe. you can see through it again. know what I'm saying. nípa Jósẹ́fù. about Joseph. ǹjẹ́ o mọ̀ pé ẹ̀rí ni. you know it's a testimony. sọ nípa Rúùtù. what I'm talking about this. mọ̀ pé ẹ̀rí ni. you know it's a testimony. ǹjẹ́ mò sọ nípa Ẹ́sẹ̀rì. talking about this one. mọ̀ pé ẹ̀rí ni. you know it's a testimony. sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì. what I'm talking about the Israel. ǹjẹ́ o mọ̀ pé ẹ̀rí ni. it's a testimony. ẹ̀rí ni. a testimony. we are testimony. olúwa ṣèyanu náà yóò. God has done now listen olúwa tó ṣe ìyanu. the lord that did ó sì tún bẹ láàyè. still alive. ó sì tún lè tó ṣe. he can still do it. ó sì tún lè tó ṣe. he can still do it. olóòlìkan ní eh. ẹ̀rí ni yóò yọrí sí. ẹ̀rí ni yóò yọrí sí. òun táyé rò pé yóò tó mi lójú mi. ẹ̀rí ni yóò yọrí sí. ẹ̀rí ni yóò yọrí sí. is going to is going to testimony. ọ̀pọ̀ mi. many things that take tears from eh, people. ẹ má jà bá wa. don't let us deceive ourselves. àwọn kan ti bá lọ. many people have gone with it. ṣùgbọ́n ìwọ ò ní bá lọ. but you will not go with it. mo ní ìwọ ò ní bá lọ. you will not go with it. ọ̀ sí àmì yẹn dáadáa. you say that statement very well. Luke chapter twenty-one. Lúùkù orí kọkànlélógún. verse thirteen. ẹsẹ̀ ìkẹtàlá yóò sì padà di ẹ̀rí fún yín. ẹ gbọ́ ẹnìkan olúwa ní sọ fún ọ. ọlọ́sẹ̀ ẹ ṣe tẹ̀ yín. bí o bá rí àmì ṣe mi tó wà. ìgbà sí ẹlẹ́dàá yìí náà. nígbà ńlá kọjá yẹn. wọ́n sọ pátíkù náà. ìdójúkọ yẹn. láti lẹ́yìn. yóò sì padà di ẹ̀rí fún ọ. àwọn èèyàn yóò gbọ́. ẹ bá mi tún kà. Ìwé Luke orí ọ̀sẹ̀lélógún. Luke chapter twenty one verse kẹtàlá. Kí ló wí? Yóò sì padà di ẹ̀rí fún mi. Yóò padà di ẹ̀rí fún ọ. Ìṣàkóso testimony fún mi. Mọ́mí kan gbá mi lálẹ́. Èyí dárí ìyárí mi nà. Mọ́mí kan gbá mi lálẹ́. Ìdárí ìyárí mi nà. Olúwa ní kí sọ fún ọ. Àwọn ṣe ṣiṣẹ́ ìwé. Pé tó ń la àkọ́já. Yóò sì padà di ẹ̀rí fún ọ. testimony for you. Yóò sì padà di ẹ̀rí fún ọ. testimony for you. yóò sì padà di ẹ̀rí fún ọ dàbí ẹ̀rí bọ́. Ìfẹ́ ìfẹ́sílẹ̀ ni pẹ̀lú. Ohun tí ìrètí rẹ ti sọ̀rọ̀ lórí. Wọ́n dàbí ọ̀pọ̀. Yóò sì padà bí ẹ̀rí bọ́. Ìfẹ́ ìfẹ́sílẹ̀ ni pẹ̀lú. Ìjìyẹn. Pásítọ̀. Yóò sì padà bí ẹ̀rí bọ́. Ìfẹ́ ìfẹ́sílẹ̀ ni pẹ̀lú. Àìsàn yẹn. Pásítọ̀. Yóò sì padà bí ẹ̀rí bọ́. Ìfẹ́ ìfẹ́sílẹ̀ ni pẹ̀lú. Ó oh, mo ní yóò sì padà bí ẹ̀rí. Ìfẹ́ ìfẹ́sílẹ̀ ni pẹ̀lú. Ìyàgàn yẹn. Pásítọ̀ Àìlọ́kọ̀ yẹn. Àìbímọ yẹn. Ìsọ̀ yẹn. Ìwé uh, ìjẹ́lú yẹn. Uh, yóò sì padà bí ẹ̀rí bọ́ testimony for you. Yóò di You hold the testimony. I Àwọn ẹnu Olúwa ló sọ. It is the mouth of God that has said it. Àbí ìta ló sọ. It is God that has said it. Bíbélì ló wí. It was the Bible that said. Only ní yóò sì padà ní bíbélì. shall come to testimony. Your father did. It will come testimony to me. Olúwa ló fi Olúwa ló sọ bẹ́ẹ̀ ló máa ń gbọ́. Ó sọ wípé ohun tó bọ́ sọ wà lù. Ire mi ń bọ̀, ayọ̀ mi ń bọ̀, ìkùnkùn mi ń bọ̀. Olúwa ló wí, Olúwa ló sọ bẹ́ẹ̀ ló bá gbọ́. Olúwa wí, Olúwa ló wí, Olúwa ló sọ bẹ́ẹ̀ ló bá gbọ́. Ee, mo ṣàwí pé gbogbo bọ̀ wá lẹ́nu. Ilé mi ń bọ̀, ayọ̀ mi ń bọ̀, ìkùnkùn mi ń bọ̀. Olúwa ló wí, Olúwa ló sọ bẹ́ẹ̀ ló bá gbọ́. When you are now, we are the a testimony. Ara àwọn favourite Bible verses ni. Àwọn ẹsẹ̀ Báìbù tí mo fẹ́ràn jù. In the first Corinthians chapter ten verse thirteen. Kọ̀rìntì kínní orí kẹwàá ẹsẹ̀ kẹtàlá. Ah, mo mọ̀ kábẹ̀ láyé yìí. I read it very well. Nígbà tí ojú ogun le. When the battle was stopped. Was stopped. Ẹ jẹ́ àkàkà lọ gbàdúrà. Let's read it and go and pray. Torí èèyàn kan. Because of somebody. kò sí ìdánwò kan tí ó sì dé bá yín bí kò sí irú èyí tó mọ níwọ̀n fún ènìyàn ṣùgbọ́n olódodo ni ọlọ́run tí kò ní jẹ́ ká dán yín wò ju bí ẹ ti lè gbà á yóò wá sí ọ̀nà àtiyọ pẹ̀lú. Uh-huh kí ẹ̀yin kí o bá lè. ìyẹn ni pé yóò la ẹ̀rí jáde nínú tá n là kọjá. he is going to bring the testimony from what we are passing through. àmúkábẹ́ o. I read that place very well. nígbà tá a gbàwẹ̀ tí oníṣẹ́ tá a ṣe ni tá a sọ pé lọ́wọ́ ká mọ̀ jáde. there is and nothing to bring and the Lord say we should continue. ẹ tí o tá a gbàwẹ̀ láyé gbà yẹn tí oníṣẹ́ tá a fi sínú ani ah, olúwa ní ká mọ̀ pé olúwa ní ọmọ tí break. the Lord say we should not break. <laughs> olúwa wo ló ní ọmọ tí break. Ah, olúwa ní ọmọ tí break aṣọ di aṣọ di funfun fọ́tì aṣọ di biribiri amen amen máa ma kábẹ̀ pé olúwa ṣé ìdánwò náà wà lè léyìí rí tètè bó ṣe wà ká mọ̀ rí nǹkan break ọ̀rọ̀ ti mú to fast and not see something to break. ṣùgbọ́n ìdánilójú ọjọ́ iwájú wa. but the assurance of the vision there was this. pé ọjọ́ iwájú máa dára. that the future is bright. pé yóò di ẹ̀rí lọ́jọ́. I was going to talk to testimony one day. lọ́jọ́ mo fẹ́ kó dìmú nìyẹn. that's what I want you to hold on. Àbí tó o bá gbàgbọ́ nìkan. Unless you don't believe. Ẹyin kan ohun tí mi ìgbàgbọ́ yín ti jù yín lọ. Some of you what is shaking your faith is greater than you. Ó ti mi òun mi ìgbàgbọ́ yẹn. What is shaking is shaking your faith. Lérù dànù. Uh, drive away fear. Dì mú. Hold on to me. Èmi náà máa lẹ́rìí. I will have testimony. Màá lẹ́rìí. I will have testimony. Ṣùgbọ́n tí mo fẹ́ kó mọ̀. But what I want you to know. Ẹni tó ní agbára láti fún yàn lẹ́rìí. The one that has the power to give out testimony. Ó ní sinmi yóò bá lẹ́rìí àbí yóò bá lẹ́rìí. It has to do with if you are going to have testimony or not. Ta ni ẹni tó dì mú? Who is the one that you hold on to? Àwọn olórin wa kan máa ń àwọn aláwọ̀ orin kan rárá máa ń kọ́ nígbà kan tí máa ìlera rántí. Ìdákọ̀rọ̀ mi kò ní yẹ̀ mo dúró mo dúró lé Kírísítà padà ilé mi rán ìyọrí ni. ká ni wọ́n dúró lé. whom did you stand on? ta ni o fi ìgbàgbọ́ rẹ rọ̀ mọ́? whom did you put your faith? Òun ló mú ẹ̀rí jáde. is the one that can bring out testimony. Ènìyàn lè mú ẹ̀rí jáde láyé náà. Human being can never bring out testimony ní yàrá. Mo sọ ní on first níbí báyìí. I told you that on first here because of. Mo sọ níbí. I said it here. Mo sọ. I said it here. Ọ̀pọ̀ orí máa kọ. Many stories. Ayé ìrètí ògo rẹ̀ o, irọ́ ni o. Ẹlẹ́yà ni wọ́n retí ọjọ́ ìsìn náà. What are you expecting the day of your mockery? Ọjọ́ ìsìn. The extension of your mockeries. Ọlọ́run nìkan ni mo fún ni. It's only God that gives one. Ọ̀pọ̀ ọdún tó bọ̀ yọ̀. Many people that rejoice. Inú wọn ò They are not happy with you. Wọ́n wà fọ́ọ̀sì àti bọ̀ yọ̀ ni. They are forced to rejoice with him. Gbàgbọ́ di ẹ̀rí tán when he talks to the people. Don't to the other side. If he turns to the other side. Bẹ́ẹ̀ni ọmọ pé wọ́n ti rí ilẹ̀ ti pẹ́. Then you know that they have made you for long. Bẹ́ẹ̀ni ọmọ kan ti rí ilẹ̀ ti pẹ́. They have been expecting you. Wọ́n ní ẹ̀ eh, ẹ̀fílẹ̀ bẹ́ẹ̀ náà ní lọ́jọ́ báyìí. Bẹ́ẹ̀ náà ní lọ́jọ́ báyìí. Wọ́n ní ìtàkì. Gbogbo déjọ́ jẹ́ ìsítọ́ ta ti mú lọ ayé rẹ̀. Ayé ṣe that end has taken your life. Yóò di ẹ̀rí nínú ayé rẹ̀. You got to testimony your life. Amen. Jésù ni. Jesus àfi tó bá lè rọ̀ mọ́ Jésù. unless you can hold on to it. yẹn tó bá ti ní Jésù gbà. if you don't have been accepted. ó dùn. it's very sweet. Jésù dùn. Jesus is sweet. ọ̀rọ̀ ẹ̀sìn kan lélẹ́yìn. we are not talking about religion. ó ní oníṣẹ́ ìyanu kan. if the only miracle worker. mo sọ fún ìlànà. our children yesterday. iṣẹ́ ìyanu ni máa di ẹ̀rí. it's miracle that come to pass. bọ́ọ̀ bá ní oníṣẹ́ ìyanu láyé rẹ̀. you don't have the miracle worker in your life. ọ̀ lè lẹ́rìí. you can never access. oníṣẹ́ ìyanu kan tá a sì mọ̀ náà. the miracle worker that we know. ẹni bíbélì gbé ń kiri sùn. that the Bible that is Jesus. sábà ti wá gbà rẹ. wọ́n wá rí i pé ẹ̀rí ó dé. ẹ̀rí ó dé. òun ló lè ṣe. ọlọ́dà láti ṣe. ó ti ṣe rí. ó ṣe lọ́wọ́lọ́wọ́. ó ti tún lè ṣe. òun ló lè sọ díẹ̀ rí. òun ló lè sọ díẹ̀ rí. òun ló lè fi ṣe ìyanu. dáhà sínú ayé rẹ. wàá dẹ̀ rí bí ẹ̀rí yẹn sọ. Wà nínú ẹ̀mí ní wákàtí. Be in the spirit night right now. Di ọmọ méjèèjì sókè. Ayé wọn ní sàyà àlejò. Bí o bá fi àkókò ṣeré. If you joke with his heart. Àánú ẹ̀sìn mi. I pity you ọkàn rẹ sókè sí. lift your soul unto him. mi ò wà fún ènìyàn púpọ̀ lóru. I'm not here for many people this night. ibi tó bá tó bá ti ń gbà mí. wherever you are listening to me. ọ̀nà sọ ara rẹ pọ̀ mọ́ ọ̀run báyìí. connect yourself to heaven now. torí oníṣàyànú fẹ́ rìn. because the miracle worker is about to move. lè báyìí wọlé ṣàyàn. ẹ tún lè ṣe òun jù bẹ́ẹ̀ lọ rẹ̀ bọ́ sí i. I should look up what prayer points are. Àwọn akọrin yẹn ní ìtàkà sí méjì. Kò sí lásán one or two oh, times. Ọ̀yin olómi ń dá ayé wọlé síkàyà rẹ̀ dá. Ẹ kígbe orúkọ Jésù mi tó. Shout the name of Jesus wherever you are. Olúwa. Lord. Ọlọ́run ẹlẹ́dàá mi. God my creator. Bí wàá ti pariwo ní. That's how you need to shout it. Ṣé ohun ẹ̀rí láyé tèmi náà? Do a miracle things in my life. Olúwa ọlọ́run ẹlẹ́dàá mi ẹlẹ́dàá God my creator. ṣé o ẹ̀rí láyé tèmi náà láyé? You are miracle things in my life tonight. ṣé ẹ̀rí láyé tèmi náà láyé? You are miracle things in my life this month. Ọlọ́run ẹlẹ́dàá mi. God my creator. Wọ́n ṣe ẹ̀rí láyé tèmi náà. Ọ̀ọ́ yàtọ̀. tàn yá lè dàgbà. ṣé ọ̀rí láyé mi? ṣé ọ̀rí láyé mi náà? لبايول سكيال دجو Jésù Amen. Let everybody shout. I believe myself. Asọ̀rọ̀mọ́ You the one that speak and never change. You speak and never change. Ó bẹ́ẹ̀ because of somebody. Let somebody shout. Incident of miracle lẹ́nu mọ́. I will silence the enemy. Lórí ọ̀rọ̀ ayé mi. Over my life. Ìṣẹ̀lẹ̀ yẹn. Incident of miracle. Tí yóò mú ẹ̀rí òjijì jáde. I will do that. a sudden testimony. Olúwa Sẹ́láyà mi lọ́kùnrin. Lord, this is my life this man. Olúwa Sẹ́láyà mi lọ́kùnrin. Lord, this is my life this man. Ó yà dùn. ìṣẹ̀lẹ̀ yẹlu tí ó pa ọ̀tá lẹ́nu mọ́ lórí ọ̀rọ̀ mi ìṣẹ̀lẹ̀ yẹlu tí ó mú ẹ̀rí jáde lóṣù yìí. Jésù Olúwa wa. Ìgbàgbọ́ gbé ọwọ́ méjèèjì yẹn sókè. By faith you just lift your two hands up. Ẹ̀kẹ́. Shout. A ò ní pẹ́ wọ́n jẹ́ kọ́ We will not stay long. No. Ẹ̀kígbe orúkọ Jésù. Shout the name of Jesus. Ẹ̀yin áńgẹ́lì oṣù karùn-ún. Angel of the fifth month. Ẹ yọ̀ǹda kọ́kọ́rọ́ ẹ̀rí mi fún mi. The beauty of my testimony for me. Ẹ̀yin áńgẹ́lì oṣù karùn-ún. Angel of May. Ẹ yọ̀ǹda kọ́kọ́rọ́ ẹ̀rí mi lẹ́mi lọ́wọ́. Àdúrà. to go ọmọ mi lẹ́mi lọ́wọ́. Jésù olúwa wá wàá fi gbogbo agbára gbàdúrà kò sí ọ̀ àkókò mọ́ ẹ sọ̀rọ̀ náà ah. alágbára tó jókòó lé ẹ̀rí mi mọ́lẹ̀ olúwa fi kú sí lédi lóru alágbára tó jókòó lé ẹ̀rí mi mọ́lẹ̀ olúwa fi kú sí lédi lóru ó yẹ àdúrà. alágbára tó jókòó lé ẹ̀rí mi mọ́lẹ̀ olúwa fi kú sí lédi lóru. लिपायों वाले स्कायले लगा Just follow our Wà á gba lẹ́yìn nínú ẹ̀mí. You pray this one in the spirit. Olúwa. Lord. Mú ẹ̀rí jáde nínú tí mò ń là kọjá. Bring out testimony from what I'm passing through. Àwọn kan ló ń là nǹkan kan lọ́kọjá. How many of us are passing one thing or the other? Olúwa. Lord. Mú ẹ̀rí jáde nínú tí mò ń là kọjá fún mi lọ́sùn. Bring out testimony from what I'm passing through this man. Nínú tí mò ń là kọjá. What I'm passing through. Olúwa mú ẹ̀rí jáde fún mi lọ́sùn yìí. Gbà á láti inú ọkàn. Pray from your heart. Láti inú ọgbẹ́ ọkàn láwùjọ. Pray from your heart. Ó yá àdúrà down. Mú ẹ̀rí jáde. Ẹ̀ẹ́yọ̀lẹ́sìkà. Ọlọ́run mi ò ẹ̀ẹ́yọ̀lẹ́sìkà yà. Mú ẹ̀rí jáde nínú tí mò ń là kọjá lọ́wọ́lọ́wọ́. Nínú òfin Olúwa mú ẹ̀rí jáde fún mi. Jésù mú ẹ̀rí jáde fún mi ọlọ́run ẹ̀rí o. ọmọ ìpáyọ̀ olùsọ̀. Jésù olúwa wá gbàgbọ́ ẹ̀rí òṣòro fún ọlọ́run. I don't know what believe that there is. Ìyanu òṣòro fún. The miracle is not God for him. Yàrá méjèèjì sókè. Wọ́n sọ pé fún ẹ̀. Mo dì í ọmú. Ọba tó lè ṣe gbọ́gbọ́. Ọba. sasa iwulisheba yikatule mosasa yalindaga haiwulumenda mahandapa kodada alamitidaya Thank you. التي عندي I speak as a prophet tonight. I speak as a son of covenant. I speak as someone that received mercy. And I command. Ọjọ́ The day of your joy that be been stored. Dọ́lá This fifth man. We manifest. Amen. Ohun What the world used to mock you. If your enemy can be meaningful. you ló ní ndọ̀ ayé wọlé sí ayé àlejò. Mo ní kó di We come to testimony this month. <laughs> Ó ní ọlọ́run mi mò ń bẹ̀bẹ̀ jẹ́ kí ọjọ́ ayọ̀ mi kó dé. Ó ti lọ. moment. Mo gbọ́ nínú ẹ̀mí mi. I have for my spirit. Mi ò mọ iye àwọn tí Olúwa rán mi sí. I don't know the number of people that God has sent me to. Ṣùgbọ́n báyìí ta rán mi sí. For people that have been sent to. Mo wí bí wòlíì. I say it as a prophet. Mo ní nínú oṣù yìí. That in this month. Nínú oṣù yìí. In this month. Ọ̀rọ̀ ẹ̀rí. The word of testimony. Tí wọ́n kí ni kú oríire lọ́lọ́rí. That that we congratulate you on. Iṣẹ́ ìyanu. The miracle. Tí wọ́n kí ni kú oríire lọ́lọ́rí. That we congratulate you on. Á ṣẹlẹ̀ láyé. Ní orúkọ Jésù ni mo gbàdúrà. I pray in the name of Jesus. Mo gbàgbọ́ nínú orúkọ náà. And I believe in that name. Torí pé kò sí tí orúkọ náà lè. Because there is nothing that name cannot do. Àyíwò ní Sìkàyàrìdà, àyíwò ní Ndàmà Ndàfà, ẹni tí ayé rẹ̀ retí láti mú ẹ̀rí rẹ̀ wá. The one that your life is expected to bring out bring out testimony. Ẹni tí ayé rẹ̀ retí. The one that your life is expected. Láti mú ẹ̀rí rẹ̀ wá. Bring the testimony. Ọ̀rọ̀ gbé yín pàdé. I will make you to come in contact. Amen. ó What is it I cannot do? Mi ò tí ì rí tí o lè ṣe. I'm here to see what he cannot do. Ẹni tó lánàá nínú òkun. The one that in the wind. Ẹlẹ́gbẹ̀rẹ̀ ni orúkọ rẹ̀. In the Mighty is his name. Pápánjó ìgbẹ́rún. The bush was burning and fire not and the bush did not consume. Ẹni tó ń bẹ nínú iná. The one that is in the fire. Ẹnìkan iná ìléru. The one in the furnace of fire. Èmi pè ọ́ òrùn. I call you this morning. Torí àwọn ènìyàn yìí. Because of these people. Torí àwọn ènìyàn yìí. Because of these people. Torí àwọn tó ti torí wọn pè mí. The one you call the people. àwọn tó ti torí wọn jẹ́ ìpè kalẹ̀. Torí àwọn ti torí wọn tí jẹ́ ìpè call for people and answer your call. Mo glory ló máa jà fún ìsòro. Mo sọ̀rọ̀ bí wòlíì. I still as a prophet. Ẹ̀rí sọ yí tẹ̀lé padà. I swear that we change your story. Ìyanu tí ó fọ lórí. The story that will give you the story. Ẹ̀rí sọ yí tẹ̀lé padà. That change oh, the story. Ó yá jà. Receive it, amen. Ìwé ẹ̀rí rẹ̀. The book of your testimony. Yes, that's the evidence of your testimonies. Receiving now in the mighty name of lórúkọ I see something now. Mo rí nǹkan kan báyìí. My eyes is open. Àṣìlójú. And I see level of people change. Mo rí ìpele àwọn ènìyàn tó ń yí padà iná. I see turning around. Mo rí àwọn ìyípadà, amen. And I see something they call it double portion. Mo wá rí nǹkan tá à ń pè ní ìpele méjì, sẹ́po méjì. I decree for me. Mo pálàṣẹ láti bí. The blessing you are expecting. Ìbùkún tó ń retí. The great you are expecting. Òun láti ń retí ni. Oh, it will not be only one again. Èmi fẹ́ yọ̀kan mọ́. But it will be double in the name of Jesus. Àṣẹ méjì lórúkọ Jésù, àmín. To make your testimony superb. Láti mú kí ẹ̀rí ẹ̀ kó jẹ́ àrọ̀tọ̀. To make it be different. Láti mú kí ó jẹ́ èyí tó yàtọ̀. I say from this holy water. Mo sọ látòrí pẹpẹ mímọ́ yìí. I prophesy. Mo sọ tẹ́lẹ̀. I don't even prophesy. Mi ò tilẹ̀ sọ tẹ́lẹ̀ náà. I decree. Mo fàlàṣẹ ni. I decree. Mo fàlàṣẹ. I decree. Mo fàlàṣẹ. I decree. Mo fàlàṣẹ. I decree. Mo fàlàṣẹ. That thing you are expecting. Ohun tó ń retí. Oh, that will give glory. Èyí tó fi ògo. That will bring glory. Yóò mú ògo wá. I will bring testimony. Ló wọ ẹ̀rí wá. It will be double in an hour. Yóò jẹ́ ìsẹ́po méjì lórúkọ Jésù. Àmín. And so shall it be. Bẹ́ẹ̀ni yóò sì rí. You have a reason to choose your choice. Ó ní ìdí láti yan tó wù ọ́. In the name of Jesus. Ní orúkọ Thank you Jesus. Ẹ ṣé Jésù. Oh thank you Jesus. Ẹ ṣé Jésù. Thank you Jesus. Ẹ ṣé Jésù. I see one angel laughing. Mo rí angẹ́lì kan tó rẹ́rìn. You too laugh. Wọ́n náà rẹ́rìn. Because you will laugh. Rẹ́rìn pé wà rẹ́rìn. Laugh. Rẹ́rìn rẹ́rìn. Laugh. Rẹ́rìn. Rejoice. Rẹ́rìn jẹ́ kí rẹ̀ kùn yọ̀ dáadáa. Rejoice. Lọ yọ̀ yọ̀ yọ̀ yọ̀. I want you to laugh and rejoice. Mo fẹ́ kí o rẹ́rìn kí ló rẹ̀ kùn. Like somebody that have had testimony. Ẹnì kan wà sáájú. Like like somebody that have testimony. Ẹni tó ti Let all the had testimony. Love and rejoice. Love and rejoice. Love and rejoice. Love and rejoice. I only sèpá àlè dàgbà. Àsùlá. Oṣù rẹ̀rin o. Àsùrìjà oṣù yọ̀yẹ́. Ìjọ yẹn mẹ́ka bí lọ́dẹ̀. Àti ẹ̀fẹ́ lè lo èkó. It takes one time. at the end of this month, you will love and rejoice. Ìlọ́bọ̀rì bẹ́ẹ̀. Ẹ̀sùn wa ti Amen. Amen. Ah. Amen. Heyme, heyme, heyme, heyme, heyme, heyme, heyme, heyme, heyme, heyme, heyme, heyme, heyme, heyme, heyme, heyme. Olúwa ní pé kí n sọ pé a rí ikú kúrò lórí èèyàn. Bẹ́ẹ̀ bá ti àbá tẹ́ ọ bá sọ mọ́ ní sàbẹ̀ náà. Kí has come. Bí a fẹ́ bẹ̀ Maybe you, you want prayer request. Tàbí ìmọ̀ràn. Or counseling. O lè pè á sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí. Can call us on this nine zero eight zero six eight two five seven eight nine one is zero eight zero six eight two five seven eight nine one. nígbà tó bá rí ọwọ́ Ọlọ́run tàbí o ní ẹ̀rí pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà bóyá Ọlọ́run dẹ̀ fi ṣe ọlọ́kàn láti ránṣẹ́ ìránṣẹ́ yìí lọ́wọ́ pè sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn náà o fẹ́ connect wa lórí WhatsApp fún àwọn àdúrà ojoojúmọ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí kan náà ni call us the same line. zero eight zero zero zero six eight six eight two five two five seven eight seven eight nine one. lórúkọ Jésù á dára fún ọ. àwọn àdúrà wa àti eh, messages wa. our prayers and messages. wọ́n wà lórí YouTube. they are YouTube. lọ́lọ́kan òjọ̀kan. we have it in many. ó dẹ̀ pọ̀. and it's very many. ó dẹ̀ ní ṣe pẹ̀lú ayé rẹ. has to do with your life. èsì tó ń la kọjá. there's nothing you are passing. tó bá ti lórí YouTube. if you get to YouTube. lọ wá. go and search for it. prophet Ṣẹ́gun Adéníran bẹ̀. prophet Ṣẹ́gun Adéníran. tó prophet Ṣẹ́gun Adéníran. Ṣẹ́gun Adéníran. ìwà ó àwọn àdúrà wa ń bẹ̀. still our prayers there. wà á dẹ̀ rí ìyanu bó ṣe ń gbà. you see miracle as you are receiving. ojoojúmọ́ la máa ń gba ẹ̀rí. we receive testimony every day. láìpẹ́ ìyá ó gba ẹ̀rí tiwọn náà. we receive yours very soon. ní orúkọ Jésù. in Jesus name. bí àdúrà yẹn ránṣẹ́ sí ẹbí ara rẹ. share this prayer with your families and your relatives. fi ránṣẹ́ sí àwọn ọ̀rẹ́ rẹ. send it to your friends also. lóògbé àwọn tó wà lórí contact yẹn. don't have all your contact. bóyá lórí WhatsApp mi. bóyá lórí Facebook mi. on your Facebook. àbáwọn méjì àmì. on all other social media. orí bó fi ránṣẹ́ sí wọn. make sure you send it to them. èmi máa ń gbàládùá gbàdúrà. I pray it. o sì tún gbàládùá. I'm praying for you. bó o ń ṣíà rẹ̀ pẹ̀lú àwọn èèyàn. I sharing you with your people. olúwa ó connect ẹ mọ́ lórí rẹ. and now connect you with your benefactor. I connect ẹ mọ́ olùrànlọ́wọ́ rẹ. connect you with your helper. I connect ẹ mọ́ láàánú rẹ. connect you with your helper. wàá dẹ̀ lẹ́yìn tó ti lè and you have the testimony you never have before. bẹ́ẹ̀ la rí o. so shall it be. Jésù olúwa wa. Jesus is love. títí tí wàá fi pè fún ẹ̀rí. till you come for testimony. Jésù lolúwa. Jesus is love. Amen. Amen.